gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ̀ tuntun age tẹ̀ advance kí ni ẹ̀kọ́ tẹ mú jáde nínú ex marriage yín pẹ̀lú ex husband yín. Hmm. ìgbà míì máa ń bẹ́tà kó kúrò nínú inú relationship tó yẹ pé wọ́n o lè lose ẹ̀mí ẹ̀ tó o bá ṣọ́ra hmm. ó bẹ́tà tó bá ti mọ̀ pé marriage tó wà ó ti ń ní ẹ lára ó ń yọ̀bẹ sí ẹ o yàdá sí ẹ wọ́n fẹ́ fún ẹ lọ́rùn oríṣiríṣi ò ní fọkànbalẹ̀ ọdún mélòó ọjọ́ mélòó náà la fẹ́ lò lé ayé gan tí wàhálà pọ̀ ẹ ọ̀dọ̀ sá tó èèyàn kan á jókòó àwọn ah, à tó bá ń bá báyìí lọ ó ṣeé ṣe kẹ́mi ẹ̀ gan máa ní kan tọ́nà fi ń bára téèyàn fi ń bára ẹ̀ ṣe. vibrator eh, ẹ sex toys lóríṣiríṣi. so even tó bá tó bá lò ó tó bá lò ó léènì ṣo fẹ́ lò forever ni ó wò lè lò forever ó wà lifeless mm. ó wà lifeless gbogbo romance ibẹ̀ kọ́ mm. gbogbo lẹ́fẹ́ jù sí mm. gbogbo romance gbogbo kíìsì ìrìn ìbá àlọ́mọ́ra wa ká gbogbo gbóòrú sí mi lára kí gbóòrú sí ẹ lára kí mo lè máa jìyàn sí lábẹ́ dúvèé sí. àwọn ẹgbẹ́ yẹn àti dáàdi wa kan náà nínú indọ́sítírì yẹ ẹ wọnú ara yín gidi gan àmọ́ ó ti pẹ́ fèrèsé wà pé ah bá ṣe ń wo ìyá ń dágbé bàbá ń yọ wá bóyá ká kò lábọ̀ ìyẹn ẹ̀yin àti Alhaji Wasiu Ọ̀dẹ́tọ́lá Pasuma. <laughs> nice one nice one nice one nice one. nǹkan kan wà ní ọ̀rọ̀ tèmi o because èmi ò mọ̀ pé èmi ò ṣe never say never tọ́lọ́ máa sọ pé okay kò ṣe yín mọ́lẹ̀ ẹnu ẹ̀ kò ṣe yín mọ́lẹ̀ ẹnu èmi náà ó yá kátú fine sí nǹkan tó kò sí nǹkan tó burú nínú ọgbà àjàrà náà nǹkan tó burú ẹ̀yin lẹ sọ pé bàbá dágbé ṣé àwọn sọ fẹ́yìn pa àwọn dágbé. wọn ò tí ì mú wọn ò tí ì mú èèyàn kan wá tó wá ju gbogbo wa báyìí wọn sọ fún mi pé eh, àwọn náà tí ì mú èèyàn kan wá àwọn avenue ṣì wà window ṣì open ilẹ̀kùn ṣì ṣílẹ̀ eh, oníkálukú adé vote fẹ́yàn tiẹ̀ ah, èmi máa dìgbò fẹ́yìn. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo Oyinmomo Oyinmomo Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo ìmọ̀ọ́mọ́. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò ìmọ̀ọ́mọ́ náà ní fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ẹ fìdílé nǹkan àlejò wa ti wà ń kalẹ̀ ẹ àlejò tí mo gbé wá fún wa lẹ́ni lára àwọn arẹwà lára àwọn ọ̀mọ̀wé lára àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ṣe iṣẹ́ eré àgbéléwò ẹ̀ wọ́n yà sí apá ọ̀dọ̀ àwọn obìnrin ọ̀dọ̀ wa ni wíwádìí ó nà sí bẹ́ẹ̀ ni torí nígbà míì a máa ń rí àwọn ọkùnrin kí wọ́n mú wájú a kì í sábà rí àwọn obìnrin àmọ́ lẹ́nu iṣẹ́ tí wọ́n ń ṣe yìí òdu ni wọ́n wọn kì í ṣe àìmọ̀fólókò ẹ̀yin wa lórí ètò yìí mọ̀mọ́ ẹ jẹ́ kí àǹtí mi dáadáa ayọ̀ adésànyà ṣe é wà dáadáa mà. àdúpẹ́ ṣàlàfíà làbẹ́yìn náà. àdúpẹ́ lọ́wọ́ náà ṣé ti nàìjíríà ò affect ẹ̀yin ojú yín ti ẹ̀ ń dán ojú yín ń dán ẹ má sọ bẹ́ẹ̀. <laughs> ẹ àfẹ́ kó àníjẹ àfẹ́ kó wé wa dáhùn ni but mm. ọlọ́run àgbàkóso. mo ṣe máa ń sọ pé ká má lọ jọ ìṣòro wa. <laughs> we cannot afford to look like our problem. Oda, dà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí pé láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré àgbéléwò a rí i pé ẹ̀yà gẹ̀ẹ́sì lè fi bẹ̀rẹ̀ èèyàn ọ̀dọ̀ àwọn olóyìnbó kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ àrípẹ̀sùn sọ́dọ̀ àwọn yorùbá àwọn èèyàn wá wò wípé à á jẹ́ pé bóyá iná wọ̀ lọ́dọ̀ àwọn òyìnbó àǹtí ayọ̀ faramọ́ tiwantiwa àbí àwọn òyìnbó ò pè wọ́n mọ́ ìgbà táwọn tiwantiwa dẹ̀ ń pè wọ́n ṣèbí wọ́n á dẹ̀ dúró síbẹ̀ báwo làárín yẹn gangan ṣe jẹ́ ẹ ṣe gan ni nǹkan tí wọ́n ṣe ni máa pè wá ọlọ́run máa jẹ́ ká rí. àmín. àti wípé bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ní tiwantiwa ṣé mọ̀ nǹkan tó bá jẹ́ téèyàn èèyàn máa mm. ṣe kí ni èèyàn máa gbé lárugẹ ni èèyàn lè mm. máa ṣe tòyìnbó tòyìnbó tòyìnbó tó dẹ̀ mọ̀ pé o lè dá sí ti yorùbá yìí náà so méjèèjì ló bá máa ṣe so méjèèjì náà la ṣe ń ṣe ọlọ́run dẹ̀ ń gbà fún wa. torí nínú ọ̀rọ̀ yẹn náà lọ sọ pé àwọn wọ̀n ah, wọ́n wọ́n gan-an tẹ bá pariwo adésanya ẹ mọ̀ pé ẹ ti lówó ńlá fún budget torí ẹ̀ ni wọn ṣe ń sí ní gbogbo eré ṣé lóòótọ́ wa ni. ẹṣẹ́ yẹn ò fẹ́ wọ́n ni ó dáa kéèyàn wọn kéèyàn fi rẹ̀ sí kíláàsì ṣé gbà tí ẹṣẹ́ yẹn ò láìkè owó jẹ́ <laughs> ó bẹ́tà bẹ́ẹ̀ ó bẹ́tà bẹ́ẹ̀ hmm. kọ́lọ́n ṣáà máa gbà fún wa ni. àmín hmm. lábẹ́ àsíá orúkọ yín a ti tó sinimá mélòó àbí eré àgbéléwò mélòó tẹ̀ ti gbé jáde lábẹ́ Ayọ̀ Adésanya Productions. Um, ok tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń ṣe collaboration pẹ̀lú àwọn kan okay. but ní báyìí a ti tó bóyá bí ìkẹ ìkẹfà tó jẹ́ mi ni mo produce bóyá bí ìkẹfà lórí mẹ́fẹ̀ẹ̀fà ṣó ó hmm. bọ́jà ẹ̀rọ ojú owó rere. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn kan gan sì wà tá àti ẹ̀tí ìgbéjáde wà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. lóòótọ́ lóòótọ́ ṣe ìwọ̀n ta lè ṣe. lóòótọ́ lóòótọ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ lóòótọ́ àdúpẹ́. ẹnu kárí yín sókè pé lóòótọ́ lóòótọ́ bẹ́ẹ̀ ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. <laughs> torí àwọn èèyàn máa ń sọ wípé à nígbà míì tó bá ṣẹ̀ bẹ̀rẹ̀ o lè ní àwọn ìpèníjà pé kíṣẹ́ yẹn máa lọ dáadáa béèyàn ṣe fẹ́ àgàgà ayé ìgbà tá a bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn mákẹ́tà ẹlòmíà ní ẹni tere èjì tere náà fi dáwó fún yín ṣé ẹ̀yin lẹ kówó production ara yín lẹ̀ àbí mákẹ́tà lówó ẹ ní bẹ̀rẹ̀ yẹn tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí produce lórúkọ mi mo ti bá àwọn marketers ṣiṣẹ́ torí ẹ̀ mi sọ pé mo collabo pẹ̀lú àwọn èèyàn mhm. àwọn èyí tí mo collaborate pẹ̀lú àwọn èèyàn yẹn bóyá wẹ̀ ọ́ wọ́n máa fún ẹ lówó here and there bọ̀ èyí tó yẹ pé mi fúnra mi ni mo ṣe ṣẹ́wọ̀n pé ń sìn yóò ti ní ibi tá a máa ń gbé sí. Si tó ṣe pé you know lórí àwọn fọ́nrán oríṣiríṣi lórí àwọn fọ́nrán oríṣiríṣi so is ó better bákan you know because kò ṣe purọ́ mọ́ tó understand so a jẹ́ pé ẹ fi ń dá wa lójú pé ìpè social media tó jáde ń sìn pé orí ayélujára oríṣiríṣi tó wà ó ti ó ní ìwúlò ju ìgbà kan. bẹ́ẹ̀ni mo lè sọ pé ó ní ìwúlò torí eléyìí kò ní ṣe pé gbogbo alájọ rí ìwọ rí èmi rí iye báyìí ló pa ilé báyìí kọ́ ló pa bó bá ṣe jókòó ló ṣe máa bá ara ẹ Mm. You níjọ́ tí fọ́tò bá jáde so it's always it's, it's always it's better oh oh oh better oh o oh pẹ̀lú lórí accountability more mm. than ìgbà tí ò sí pé kò sí bó wọn kàn sọ pé jákẹ́ẹ̀tì méjìlá ló jáde ó gbàgbà bẹ́ẹ̀ ni. àwọn èèyàn dẹ̀ máa pè yín àgbádùn yín ní Kánò àgbádùn yín ní Kaduna wọ́n dẹ̀ ní jákẹ́ẹ̀tì mẹ́sàn-án. wọn náà máa wọ kí ló ń ṣẹlẹ̀ yìí náà so so better. ẹ̀rọ ayélujára a rí wípé púpọ̀ nú àwọn òṣèré eré àgbéléwò náà ni wọ́n ní pé bí iṣẹ́ yìí ṣe jẹ́ iṣẹ́ owú àmọ́ iṣẹ́ yẹn náà kò dàbí pé ó ń san owó yẹn tí ó lè jẹ́ kéèyàn máa dán kéèyàn máa yọ̀tọ̀ mi a wá rí pé púpọ̀ nú àwọn òṣèré eré àgbéléwò ni wọ́n ní ibi tó tún korí bọ̀ wọ́n láwọn òwò míì ǹjẹ́ ẹ̀yin ní òwò tẹ́ ẹ̀ ń ṣe láti fi support àbí iṣẹ́ ìgangan nìkan ni. ẹ ṣe rí fẹ́mi o iṣẹ́ ìgangan nìkan ni mò ń ṣe torí pé mò ń ṣe Yorùbá mò ń ṣe English ó wà time consuming fún mi. Mm Mm. so àti dá owó méjì pàbí mẹ́ta ó really difficult somehow for me because iṣẹ́ ìyówù ni tó bá ti lè lo yẹ̀gẹ̀rẹ̀ díẹ̀ ó máa affect èèyàn bá ti lo yẹ̀gẹ̀rẹ̀ lọ sí àyàdé nǹkan míì ó láìkì kò jẹ́ well fine ó máa make owó ẹ̀ náà definitely but ó máa ń dàbí ìgbà tó take iṣẹ́ míì yẹn máa ń take gbogbo time ẹ̀ ṣó ti yé yín bọ́ nítorí èmi o èmi ṣe english mo ń ṣe yorùbá ó máa ń take a lot of my time ó máa ń take so much of my time torí bá ti sáré kọ́kọ́ lọ ṣe yorùbá kan mo lè ṣe mo lè sọ èdè méjì mẹ́ta ní ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ kan má ṣe pidgin má ṣe english má ṣe yorùbá torí ẹ̀yẹ different production maybe one mo ṣì mo ó oh, one one day nbì kan mo ó oh, bá ti ti dáná location tọ̀ lédè tí ma you understand so ó máa ń ó wà very time consuming fẹ́mi so ó wá bọ́ sí pèníjà àbí ó ti di mọ́líkì ó ti wà lára tá a bá débẹ̀ tó bá ti eh. léde tá a fẹ́ sọ náà rè á sọ lọ ni. ẹ eh, ṣé mo nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé a ti máa ń prepare mind yẹn àti gbé mind yẹn sí pé ókè o mo fẹ́ lọ jà níbi tí mò ń lọ yìí ni o ṣe já mo ń gbé lọ so ọkàn já yẹn wá ti máa gbé bọ̀ nílé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó wà fi lọ sọ kalẹ̀ lórí sẹ́ẹ̀tì ń bẹ̀ hmm. so ìyàn ti máa ń prepare mind sí. lórí ètò yìí Ayọ̀ Adésànyà ni mo gbé wá síwájú ìran yín ẹ̀ adẹ̀ ti ń sọ àwọn ọ̀rọ̀ kan nígbà tá a bẹ̀rẹ̀ àmọ́ mo tiẹ̀ fẹ́ béèrè àwọn òbí big girls lẹ́nu ọjọ́ mẹ́ta ìtàn bá ti ń dàgbà lọ ọwọ́ iwájú ó dàbí pé ló ní àjídèwé yẹn ó máa ń tuntun sí ni àǹtí ayọ̀kílẹ̀ ń lò torí mo mọ̀ pé ó ti tó bí ọdún mẹ́ta ní ìsìn tẹ̀ ti ṣe fifty ọdún mẹ́rin kílẹ̀ ń lò tèmi àti yín bá dúró ń sin ah, ah, kí lẹ̀ ń lò. ọlá Ọlọ́run náà la. no don't give me that ẹ má fún mi. ọlá Ọlọ́run ẹyọ ọlá bẹ́ẹ̀ lóòótọ́ ni. èèyàn máa jẹ sí téèyàn bá ara ń jẹ èèyàn máa dán èèyàn máa dán èèyàn máa dán because ọlọ́run fi kí ni ó fa mi sí. ó dà kí ni beauty routine yín kí ni àṣírí ẹwà yín pé ó dà tí n bá jí láàárọ̀ mo máa kọ́kọ́ ṣe lè mo máa ṣe lè bí mo ṣe ń tọ́jú àgọ́ ara mi rèé. ẹ̀ẹ́n mi ò ní any particular beauty routine ju pé mo máa ń mu omi mi ò fomi ṣeré hmm. so i think ó dẹ̀ dà yín pé omi dá lára gan. omi dá èmi máa ń mu gan o máa ń mu bí aláṣejù ni. <laughs> èèyàn má tún mu omi kó mi má tún máa pààyàn. ẹ̀ẹ̀kan tún gbọ́dọ̀ pọ̀ ju bọ́ọ̀tì hmm. mi máa ń mu omi so mo fi òpó mi yẹn jẹ́ nǹkan tó yẹ pé ẹ mọ̀ ó máa ń clean ara dáadáa so àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ní kòríta tí àdé dúró yìí gẹ́gẹ́ bí ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé tó jẹ́ pé tá bá ní ká wo iṣẹ́ yín ẹ ìdásí tí ó kàn yín àbá yín bẹ̀rẹ̀ àwa bá yín níbi kan tá a ti máa taṣọ bò yín pé ah ayọ̀dẹ́sí olúwọ́n mi rọ́ ni o báwo lẹ ṣe ń ṣe láàárín àwọn ìkòkò ajẹgúnjẹran láti kékeré tẹ̀ fi dàgbà nínú iṣẹ́ yìí láti bí ogún ọdún báwo lẹ ṣe yọ bọ́rọ́. Ah, ah, ah. ẹ lọ fine girl eh. sweet girl. <laughs> èyí ò lè rìn kó èyí ò lè rìn kó rí màmí. Hmm. ó ti túmọ̀ sí wípé lóòótọ́ iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ tí a ta ni àwòkọ́ṣe dáadáa ló yẹ ká máa fi ṣé ó ti yẹ yín but tí mo ṣe sọ lẹ́ẹ̀kan èèyàn náà sì ni wá kò sí nǹkan tí ẹni tó rí tó normal people tí ò sí lórí tv tí ò ń ṣe celebrity tó ń ṣe táwa náà kì í ṣe ó kọ́ ẹ̀ pé ńgbà mi wọ́n máa sọ pé àbìfún ṣe kí ni àbìfún ra ẹ̀ra ẹ̀ èèyàn máa ń ṣe kí ni apá fún ẹ̀ mọ́ ọlọ́ọ̀lọ́ọ̀ náà ni ọlọ́ọ̀lọ́ọ̀ ni ìrẹ̀lẹ̀ tó padà sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni ọlọ́ọ̀ máa ẹ̀ka ṣìwà wò àmín àmín máa ṣe bí òṣìṣẹ́ mi ò mo ò ní ní tìjú gan ṣó ti yé yín mm. mo jẹ́yàn tí mo like respect mo dẹ̀ like mo dẹ̀ nífẹ̀ẹ́ sí mo kì í like kí a lot of people in my business mi kì í fẹ́ mm. kéèyàn púpọ̀ wà nínú ó ti mọ́ mi lára láti ilẹ̀ so máa dàbí pé ìyẹn tí òyìn lóyìnbó sọ pé ó wà reserved. àjẹpọ̀ mm. ó wà reserved ẹ̀ ó yàtọ̀ sí pé ó ní gbéraga ṣé ìgbéraga ni ò ń jẹ́ kéèyàn kàn máa ṣe é ní àwẹ̀. ẹ àwọn ẹlòmíà tún mọ̀ pé àìgbéraga ni pride ni onígbéraga ni ò ṣe ẹ wọ́n lè fẹ́ jókòó bẹ́ẹ̀ ṣe everybody jókòó bẹ́ẹ̀ yẹn ó máa dá ṣe nǹkan ẹ̀ lọ́tọ̀ wọ́n á tún máa sọ pé ìgbéraga ni. ẹyin ṣe é gbogbo kọ́kọ́ lèèyàn máa dá ti jẹun lóòótọ́ ni èmi láìkí peace gan mo láìkí kí ẹ wo kí n sùn kí n jí kí n mí kanlẹ̀ pé ah, ọlọ́run ò ṣe é o mm. ṣé you understand so mi ò ṣe onímì láìkí wàhálà ni mi lẹ́mìí ẹ̀ ní kí n ṣe pé bóyá kú ẹni mo bọ́ tẹ̀lé lórí tv tí mò ń ṣe kí nìyẹn iṣẹ́ agé ni àti gẹ́ù ni ọ̀nà àti gẹ́ù nìyẹn ilẹ̀ ń wò yẹn ẹ̀ bá ti rí lórí tv tí mò ń ṣe gbogbo wàhálà yẹn àti jẹun ni àti pé nǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe ni mm. mò ń ṣe bó ṣe ẹni tó bá ti jẹ́ life ìyẹn ìgbésẹ̀ ah. bá gbọ́ ẹ báyìí. Ah àwọn ah, lọ. àbá àti ah, ìlà ìgbẹ́jẹ́ oníyọ. òdìlé ilé ilé kòkó ìtàgbé. Oh, ẹ a ti wo sáà ẹnùṣẹ yín ẹ wá jẹ́ ká mú yín wọnú ilé nítorí àwọn àgbàlagbà náà ló sọ wípé obìnrin tó bá dáa níta ó di dandan kó dáa náà nínú ilé èèyàn ò ní dáa níta kó má dáa nínú ilé. wọ́n wà o. wọ́n wà. àwa òdà jẹ́ ká wá wo tọ̀dọ̀ yín àwọn èèyàn àwọn olólùfẹ́ yín náà ló máa mọ̀ bóyá ẹ̀dá ń ta ẹ̀dá nínú ilé. <laughs> a rí i pé lẹ́nu mọ́jọ́ mẹ́ta kan bíi ọdún púpọ̀ sẹ́yìn Eh, níbi tí ọlọ́run sọ pé ẹ máa jókòó sí ibẹ̀ yẹn tún wá lọ yẹ̀ bákan gẹ́gẹ́ bí àgbàlagbà tẹ̀tí tún age tẹ̀tí advance kí ni ẹ̀kọ́ tẹ mú jáde nínú ex marriage pẹ̀lú ex husband yìí. Hmm, ẹ̀kọ́ wo ni mo mú jáde o ah, ẹ̀kọ́ yẹn máa lágbára gan-an yàrá hmm, kò sọ pé gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà náà tó bóyá yẹn ìyẹn ni pé bóyá ó fẹ́ dàbí pé. ẹ kò ń ẹ wo bá ṣe pé a máa wáyé la máa ó dẹ̀ kó wo ni mo kàn ń pa láti bẹ̀rẹ̀ program. <laughs> ó di dandan bá lọ ó di dandan bá lọ ní sóòpù ó lè àfọ́ọ̀dù wọ́n máa ní kẹ́ pa òwe mẹ́wàá mẹ́wàá ẹ̀wọ̀n. mo ń yọ mo ń yọ. ẹ ẹ yọ bí jìgá. ṣe rí i sọ pé gbogbo ibi téèyàn bá lọ náà ẹ̀kọ́ ni experience náà lèèyàn lọ gain níbẹ̀ so kò sí nǹkan tó dẹ̀ bá kọ́lé ayé ètò òtún nílò fún gbèsè ayé ẹ̀ ṣé o pé téèyàn bá ṣubú tọmọdé bá ṣubú á ṣe kí ni wọn láwọ wájú tágbà bá ṣubú àwẹ̀yìn. so tó bá wẹ̀yìn wàá fi jẹ́ kó mọ bó ṣe máa tún lo ilé ayé ẹ̀ ìrìn hmm. síwájú sí. ẹ̀yìn tẹ̀yìn wá wò kí ló kọ yín tó bá yẹ pé tàbá ní nǹkan tí mo fẹ́ sọ pé tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe ti dàgbà ń sìn tẹ̀ tuntun gbọ́n sí kí ni ẹ̀ bá má ṣe tẹ̀ ṣe gbà. ó dẹ̀ pé e, e, bóyá àwọn kankan wà tí ó yẹ kí o máa ignore let me just put it like that hmm. àwọn kankan wà kí táwọn signs kankan bá wà kakàn má máa wò pé màá màá manage màá màá àwọn bóyá èèyàn yóò lè lè cake or something but kéèyàn má máa ignore àwọn signs yẹn tó hmm. ti yé yín hmm. kéèyàn kéèyàn kéèyàn ṣe kéèyàn kéèyàn kéèyàn ṣe kéèyàn rìn dáadáa báwo ló ṣe máa wò kó kó wò dáadáa kó tún wò dáadáa hmm. kó tún wò dáadáa tó bá jẹ́ nǹkan tó dẹ̀ lè kó pẹ̀lú ní fine tó bá jẹ́ ìgbé ayé tó lè kó pẹ̀lú ní fine but tí ó bá jẹ́ nǹkan tó lè kó pẹ̀lú better kó tètè ṣe kíni from the kéèyàn máa ní in the butt kéèyàn tètè àti kékeré la ti ń pẹ̀ka àròkò ṣe tí mo sọ language bíi mẹ́ta ráì ẹ tuntun mú mi lẹ you don drop another one. ìṣe bàbá ẹni mo kódà <laughs> àmọ́ fún clarity àwọn èèyàn kan allege wípé ọkọ yín john pé wọ́n máa ń lù yín ni àwọn èèyàn kan allege wípé rárá ìrìnkùnrin ló fà èmi máa fẹ́ kakọ̀ tàn mọ́lẹ̀ sí i pé mm-hmm. ó dáa báyìí báyìí báyìí gbogbo wa ti kẹ́kọ̀ọ́ everybody dẹ̀ ti ṣe kí ni àti mm-hmm. wà òkè. Eh, fún ìdí kan àbí méjì ṣe mọ̀ pé àti lọ́mọ tó ti dàgbà mm-hmm. sèèyàn máa ń ro àwọn nǹkan kan so kò ń ṣe nǹkan tí màá like láti sọ nípa mẹ́nuba ó dà ọmọ tó ti dàgbà yẹn nípò tẹ́ yìí kí ni eh, ọ̀rọ̀ ìyànjú tẹ máa fún àwọn èèyàn nípa single parent àti dá ọmọ tọ́ ṣé lóòótọ́ o easy báwọn èèyàn ṣe máa fi pé ẹ ṣe bí kí n tọ́ mọ́ tọ́ ni àbí lóòótọ́ nínú yàrá ó máa ń láwọn òbí kan téèyàn adẹ́wò pé ah kò bá dẹ̀ máa ṣẹlẹ̀ torí àwọn ọmọ. Hmm, tó ṣe rí gbogbo èèyàn ló máa ń wù pé kò bá dẹ̀ máa ṣẹlẹ̀ torí àwọn ọmọ bó ṣe rí nǹkan bẹ́ẹ̀ mi ṣe máa ro nǹkan tó bá ti ṣẹlẹ̀ solution èèyàn máa ń wá má máa rò pé o kí ni mo wá kóra mi sí báyìí kí ni mo wá ṣe báyìí hmm. tó bá ti decide pe o fẹ́ jẹ́ single mother yẹn báwọn ọmọ yẹn ṣe máa succeed bó ṣe ma ṣoríire ìyẹn ló dẹ̀ hmm. máa máa ló máa máa rán because tó bá ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn bóyá wọ́n lọ ṣe nínú ìrìn àjò yẹn ṣe máa rí nìyẹn kí wọ́n náà tún lè learn ko tún le di obìnrin sí kó lè di ko le dakọ ni kó lè dakọ ni hmm. ṣe ìgbà míì ó máa ń better kó kúrò nínú inú relationship tó yẹ pé wọ́n ẹ̀mí o lè lose ẹ̀mí ẹ̀ tó o bá ṣọ́ra mm. ó better tó bá ti mọ̀ pé marriage tó wà ó ti ń ní ẹ lára ó ń yọ̀bẹ̀ sí ẹ ó yàdá sí ẹ ó fẹ́ fún ẹ lọ́rùn oríṣiríṣi ò ní fọkànbalẹ̀ ọdún mélòó ọjọ́ mélòó náà la fẹ́ lò lé ayé gan-an tí wàhálà pọ̀ ẹ ọ̀dọ̀ sá tó èèyàn kan á jókòó àwọn ah, ọ̀gbà ah, tó bá ń bá báyìí lọ ó ṣeé ṣe kẹ́mi ẹ̀ gan máa. kó má bọ̀ sí o. so ìwọ náà máa ṣe kí ni Ben Johnson. tó bá jẹ́ pé single mother ẹ ló fẹ́ èmi ò wá against ẹ kò sí nǹkan tó wà ń bẹ̀ as long as tó bá ti strong ó máa tún jẹ́ kó strong sí ni at the end of it all mò ń savage láìfẹ́ ni òun sáàsálà fẹ́ mi ẹ̀ ni. ibi tẹ́ ẹ sáàsálà dé náà lèmi náà mú yín mọ́ ìtorí gbà kan ẹni ẹ tún ṣe fẹ́ mario báwo láàrin yẹn ṣe jẹ́ ṣé ọ̀nkú wọn ti propose níjọ́ làwọn ti eh, wedding date. ṣé ọ̀rọ̀ marriage yẹn ó ti mi for now mi it's not kò ń ṣe nǹkan tó wà lórí ẹ̀mí mi pé àdandan ah, yé kò sí lórí góńgó nínú kò sí lórí góńgó tó dáyé ta tiẹ̀ wá sí gan ẹlẹ́tàn ti pọ̀ jù. but ìyá ń dágbé bàbá ń yọ wá. ẹ ṣe mi ẹ èèyàn ni wá <laughs> ẹyin ibẹ̀ náà abẹ́ èèyàn yẹn náà lọ́ba sá sí ẹlẹ́rùn ara ni wá kò yí sì kò ṣe é dá ṣe náà you mm, understand mm. ìṣe pé bóyá kò ní sí ọ̀kan kan náà tó máa ẹ ti understand díẹ̀ ọ máa gbálẹ̀ tó máa ṣe environmental. Eh, eh, eh, ó yé mi ah, ah, ìjà ló wà ìjà ló wà lẹ́yìn orò tó fi ké ẹ̀yin wa lórí ètò yìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ náà tá a bá dé láti ilé agbára ẹ̀ àti ayọ̀ sì wà ń kalẹ̀ àti ìlọ ẹ̀kọ́ ojú lọ́nà ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà la wà ẹ mo máa ń sọ fún yín wípé this is where we add honey to the spice of life spice of life gangan ló jókòó tì mí ó wá padà wá bá honey nínú studio ṣe ni pé ó ṣe sẹ́ngẹ́mẹ́ǹgẹ̀ oh. àti ayọ̀ lẹ́ẹ̀kan ká tó lọ ẹni kò ṣe ìdáṣe mo ti gba àlejò arábìnrin kan àmọ́ ọ̀dọ́ ni wọ́n òun dẹ̀ èròǹgbà tiẹ̀ ni wípé àwọn ohun ìbáṣeré ti àgbàlagbà tí a máa ń lò yìí pé à ó ní o ìyẹn gan consistency ẹ bó ṣe máa ṣiṣẹ́ sí ọkùnrin ò lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin tó bá ṣe mọ̀nàmọ́ná òun ti ní ohun ìbáṣeré àgbàlagbà gẹ́gẹ́ bí ìyá wa gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìrírí ẹ̀yin náà tẹ mm, mm, ẹ tábà ní ká àṣà a lè má bà ní dénú yàrá mọ́ àmọ́ pé ti lé experience. màámi náà máa sọ ń gbà yẹn pé tọ́wọ́ bá ti wà ń bẹ̀ kí lè experience. Ah, màámi gbọ́dọ̀ sọ pé pé àwa tá a wà lè bàbá yín ṣẹ̀rọ̀ bóyá wọ̀nyí toast wa ni àwa náà rí toaster kí ni ẹ máa sọ sáàrin yẹn torí ẹ̀yin sọ wípé kò ṣe dáṣe. Mm, gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣe kò ṣe dáṣe even pẹ̀lú Eh, kìíní eh, kan tọ́nà fi ń bára téèyàn fi ń bára ẹ̀ ṣe. vibrator eh, sex toys lóríṣiríṣi. so even tó bá tó bá lò ó tó bá lò ó ṣo fẹ́ lò forever ni ó wò lè lò ó forever ó wà lifeless mm. ó wà lifeless gbogbo mm. romance ibẹ̀ kọ́ gbogbo lẹ́fẹ́ jù sí mm. gbogbo romance gbogbo kíìsì àlọ́mọ́ra wa ká gbogbo gbóòrú sí mi lára kí gbóòrú sí ẹ lára kí gbogbo ẹ máa jù yẹn sí lábẹ́ dúvẹ̀ẹ́sì gbogbo lẹ́fẹ́ lọ sọ́ọ́ sí kò ṣeé sọnù so nǹkan tó lọ́ọ́ ṣe dá wa méjì méjì nìyẹn wípé kéèyàn rí ẹni tó máa fi ara rò kẹjọ ṣe kíni kípẹ́ kí ṣe pẹ́ kí kẹjọ kò lápò. so gbogbo rọ́bà yẹn náà ó máa ó máa expire àjọ kan wá ti di bí èmi ti tú ọ kí ló dé hmm, hmm. so kò ṣeé compare. ẹ wá jẹ́ ká wò ẹ nígbà tìyín kò ṣiṣẹ́ lóòótọ́ ẹ ti mú ẹ̀kọ́ kúrò ńbẹ̀ àmọ́ àwọn èèyàn kan sì believe wípé kò sí níṣẹ́ kò sí bí òṣèré eré àgbéléwò méjì ṣe lè fẹ́ra wọn tó máa gúnrégé a dẹ̀ ti ń ra àwọn example kan nínú àwọn ìyá wa Olú Jacob Jọkẹ́ Silva ṣé a lè sọ pé torí pé ìgbà táwọn fẹ́ra wọn yẹn yàtọ̀ lọ́ọ̀vù lọ́ wá sí ìsìn bóyá àwọn àwọn èèyàn wá ń sìn bóyá owó àbí any other thing ṣó sì máa ń work. ẹni tí ò ṣe ṣe iṣẹ́ àgbéléwò láyé tá a wà sìn yìí báwo relationship wọn ṣe rí lè rí ẹ kọ́kọ́ jẹ́ àsọ̀yẹn náà àwọn tí ò ṣàgbéléwò tó jẹ́ bóyá báńkà ní nọ́ọ̀sì kò ṣe mọ̀ pé relationship ojú tẹ́yìn fi ń wo relationship láyé àtijọ́ ó ti change mm. things have changed the way people date the way people gbogbo bọ́ẹ̀ relate sí gbogbo nǹkan ti yàtọ̀ sọ̀rọ̀ mm. mi yẹ yìí so ká má ti wà lọ sọ wípé àwọn tó méjì tó jọ ń wà lórí tẹlifíṣàn attention máa ń pọ̀ lórí ẹni tó ń ṣe eré ìtàgé mm. because ìtàmbẹ̀ yẹn gèdè gbàgbà ló wà wá wà lọ́wọ́ tiẹ̀ tó bá fẹ́ faṣọ bora ẹ̀ sínú ilé kí ni kọ́ má gé orí ẹ̀ dànù sá lọ you understand what i'm saying kọ́ ọkọ máa mm. yọ ẹ lẹ́mìí so in that bid ẹ wá wo èèyàn méjì tó jẹ́ pé ó wà ń ta tó ṣe gbóṣẹ́ báwo ni èmi ò mọ wọ́n bá try tọ́ bá try ṣá bọ̀ téèyàn jọ ń ṣiṣẹ́ méjì ẹ kọ́kọ́ wò báwo ni owó tán máa jọ máa máa pa báwo ló ṣe máa rí ṣó ti yé yín tẹ́lẹ̀ ìwà ṣiṣẹ́ nǹkan tẹ́lẹ̀ ìnáwó ìwà ṣiṣẹ́ because àwọn times kan máa ń wà bí ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ méjì tí ò ní ṣiṣẹ́ láàrin yẹn ṣó yé yín so báwo náà ṣe máa cope eléyìí lọ location lẹ́ẹ̀mí tọ̀hún lọ kó wá ti wá jẹ́ pé àwọn méjì tó yẹ pé wọ́n jọ wà very very busy tọ́ndẹ̀ lọ́mọ báwo lè ṣe fẹ́ kó ìkan láti kọ́kọ́ drop career ẹ̀ náà ìkan ti kọ́kọ́ máa drop career ìkan yẹn dẹ̀ máa fa problem tó dákàn bóyá ìyàwó ló drop career máa rọ́kọ tó lọ location á máa kán lára pé ah, kí ló dé tóun ò lọ ṣiṣẹ́ ó ṣe wájú òun ló ń kọ́ ọ́ kárátà òun dẹ̀ ló yẹ kó ń play ẹ̀ ó máa máa rí because tẹ́wọ́ bá ti ní ẹ̀bùn tíátà nínú o ò lè o máa in fact kíní yẹn lágbára gan o máa máa gbé ẹni bẹ́ẹ̀ ni o máa máa gbé ẹni bíi kíní ni so tó o bá ti ṣe báyìí o ò ní really o ò ní wà o ò ní feel fulfilled so wọ́n bá lè cope ṣá but ìkan wọ́n láti rí mi ìmọ̀ bó ṣe fẹ́ ṣe ṣá so mi ìmọ̀ bó ṣe fẹ́ máa bó ṣe máa wọ̀ ó lè wá wọ̀ o wọn kò wá advisable kò wá advisable kò rí oní tíátà méjì fẹ́ra wọn wọ́n dẹ̀ lè ṣe àwọn kan lè ṣe tí kan bá ti lè tẹríba pé òkè má wọrí ibi á fi ìwọ fi mí ṣàtẹ̀gùn ìwọ lọ kémi dúró lé kémi wà lé àwọn ọmọ hmm. tó ní ìkórè tàtàwádé ní àkótán ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí gbajúmọ̀ òṣèré eré àgbéléwò táwọn èèyàn mọ̀ tábání kàkà àwọn obìnrin tó ń ṣe dáadáa mi ìrò bẹyà máa ka fifteen àbí ten gan kà má mú yín láàrin níbi àdúpẹ́ lọ́wọ́ lọ ṣé a lè sọ wípé iṣẹ́ yìí ṣó ti fún yín ní ìmúṣẹ pé ó dá o i am fulfilled ṣe ti ní ìtẹ́lọ́rùn nínú ẹ̀ láti bí ogún ọdún tẹ̀ tí ń ṣe àbí mm. ó kù díẹ̀ káàtó ó ti ń lọ sọ́gbọ̀n ọdún láti bí ọgbọ̀n ọdún. Eh, fulfilment mm, i'm happy though ẹ inú dídùn wà nù ẹ ṣẹ́rí fulfilment yẹn bóyá nítorí mo fẹ́ pé àwọn kankan ìwà tí mo fẹ́ ṣe mm. concerning iṣẹ́ yìí bóyá reason tí màá sọ pé mi ti really wà mi ti eh, but so far so good níbi tàbádé yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé at least dìsí gan àwọn èèyàn sì máa sọ pé ah mo máa wo nǹkan báyìí àwọn nǹkan kéékèèké ló máa ń fèmí ní joy bóyá mo wọnú supermarket fẹ́ ra àkànmá kọ̀ọ̀rẹ́ yìí ọ̀kan tó kàn máa wà lẹ́gbẹ̀ẹ́ mi oh i just want something there before i say oh, i love this can i hug you gbogbo àwọn nǹkan tó máa ń fúnyàn ní ìwúrí ni ìwà tí wàá wò pé ah ó tún máa ń jíjẹ ó máa ń ìsẹ́yẹ pé ah jẹ́ kí n tún máa ṣe kínní yẹn lọ so gbogbo fulfilment yẹn náà gbogbo àwọn nǹkan yẹn náà gratification tó máa ń fúnyàn ó lágbára gan so àwọn nǹkan kéékèèké ẹ ló máa ń wé mi lórí ẹ mọ̀ kẹ́ ìwà nu plane kan ní ah please come to just come to the just come to just come to the front don't worry come and sit down come to the you know, first class or something come and sit down wàá wò pé ọlọ́run ò dúpẹ́ ṣé mi náà rí you know those little things. ó dà gẹ́gẹ́ bí ìyá ọkùnrin tó ti dàgbà tó ti bàlágà ṣọmọ yẹn ti ní girlfriend. ẹ kò tí kò ṣe fẹ́ kò ṣe kò ṣe ó ṣe teenager náà ni ẹ o ṣẹ̀fẹ̀ cross torí mo mọ̀ pé o ti lọ o ti wà nílé ìwé ẹ̀kọ́ gíga mm, báwo lẹ ṣe advice ẹ báwo lẹ ṣe fún ní ìmọ̀ràn nípa àti deal pẹ̀lú obìnrin mm, bóyá lè máa help àwọn ìyá mi láti jẹ́ kí àwọn ọmọ wọn jọ́rẹ̀ wọn mm. tó dáa ọ̀nà tèmi náà gbé gbàrí o bí mo ṣe bá sọ̀rọ̀ rí torí ìjẹta èmi àtẹ̀yẹ̀ kan ṣe sọ̀rọ̀ ní à ohun tí ẹ tí mo bóun ṣe fẹ́ introduce ẹ̀ sọmọdún mẹ́wàá òun à náà rárá mo ní à ní láti kékeré náà ni báwo lẹ ṣe ṣe tiyín. ẹ ṣe eré ọmọ tèmi àtèmi ọ̀rẹ́ gidi ni wá Asfa Bakas ó ní fíìmù kan tó jáde ńgbà kan I think we were fourteen or thirteen ó ní ó sọ ó sọ fún fíìmù yẹn fíìmù mi ìmọ̀rántí fíìmù náà but fíìmù yẹn I think very romantic movie kan ni or something very serious story kìíní ni ó láti máa sọ fún mi pé ó sọ fún mi ní mọ́mí I don't even know how I'm going to tell my friends they say I watched it with my mom I'm, I'm sure they'll be like really ó torí pé àwọn ọmọ kíláàsì wọn mọ orí èèyàn tí wọn jẹ tí bá ti dé school wọn eré bẹ̀rẹ̀ a máa ṣe eré pa ni ah eh. i come to their level you understand torí pé àjọ rẹ kò sí nǹkan tá a lè sọ eh. a máa bára wa sọ lórí fóònù á pè kí ló ṣẹlẹ̀ báwo ni báwo ni báwo ni ó dáa kéèyàn máa báwọn èèyàn sọ tó bá ìgbà tó yẹ kó jọ̀rẹ̀ jọ̀rẹ̀ wọn ìgbà tó yẹ kó jòbí jòbí wọn ìgbà tó yẹ gbogbo nǹkan tó bá yẹ kó jẹ́ make sure pé ó jẹ́ so that Afri free àjọ sọ̀rọ̀ àjọ rẹ̀ àjọ tó bá dẹ̀ di pé ká máa bára wa jà ni ká bára wa sọ hmm. you know so bẹ́ẹ̀ mi ṣe feel pé bí ó ṣe yẹ kí life rí nìyẹn. ẹ̀yin abiyamọ tí ẹ wà ní orí ìkàlẹ̀ mo rò pé ẹ̀yin náà ti gbọ́ bẹ́yẹn torí púpọ̀ nù yẹn á ní ah, àwọn ọmọ wa age wo ló yẹ ká máa introduce wọn ti tẹ bá ti jọ rẹ láti ilẹ̀ pẹpẹ láti ilẹ̀ àwọn gọ́tí máa máa béèrè question àwọn ọmọ hmm. sí. Ah, kọ́ máa máa béèrè pé ah, mọ́mí how did you give birth to me? So, èmi àgbàdà. sọ gbogbo nǹkan yẹn náà ti mọ̀ wọ́n ti mọ ọkùnrin tó nífẹ̀ẹ́ ọkùnrin wọ́n ti mọ obìnrin tó nífẹ̀ẹ́ ẹ mọ̀ pé wọ́n lajú gan they they are so out there so they wọ́n mọ gbogbo nǹkan yìí wọ́n á máa bí ẹ́ ah ah nǹkan báyìí nǹkan báyìí mo rí nǹkan báyìí wọ́n gan máa bá wọn sọ gbogbo information tẹ̀ bá wò gbogbo tẹ̀ bá ti ń gather information tẹ̀ ń ka news tẹ̀ ń ka gbogbo ẹ̀ gbogbo ẹ̀ làwọn náà ń ṣe kí ni àwọn náà form gbogbo life tiwọn náà through ẹ̀ ni so. Mm àjọ màmá sọ náà ni. àlejò wá ṣì wà ń kalẹ̀ àmọ́ wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ now that day is over àti ń wojú aago mi ì ní pẹ́ yàn ń da àwọn àǹtí ayọ̀ adésànyà làgbà lálejò lẹ́ni ẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní sáà yìí ẹ̀ mú láyé ayọ̀ láti sọ fún yín wípé àti àti ìlọjìnà àti dé ẹ tún lọ wo àwọn iṣẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan lórí YouTube lórí ẹ̀rọ ayélujára ẹ máa bá wa pàdé ẹ lè wo oríṣiríṣi episode tí a ti gbé wá àti irú àwọn àlejò náà tá a ti gbé wá tó ti sọ̀rọ̀ nípa ìgbésí ayé ìhùwàsí àti àwọn nǹkan mìíràn àǹtí Ayọ̀ mo ti fẹ́ release yẹn pátápátá báyìí pátápátá pátá báyìí àmọ́ mo fẹ́ ṣe example kan fún yín mo dẹ̀ fẹ́ béèrè ìbéèrè kan díẹ̀ bíi ọ̀sẹ̀ bíi méjì kan sẹ́yìn mo rí àwọn kan tí wọ́n ṣe ìgbéyàwó wọ́n ní àwọn ti jọ̀rẹ̀ láti bíi thirty five years ìyẹn ni pé ọkùnrin yẹn ti níyàwó obìnrin yẹn ti níyàwó àmọ́ love interest ṣì wà láàrin wọn so ìgbà tẹ́gbèrè gbẹ́ńbí tẹ́gbèrè gbẹ́ńbí wọ́n wá padà wá kòlábò wọ́n dẹ̀ máa rí wọn ṣayẹyẹ ìgbéyàwó yẹn ó trend bíi two weeks sí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta nísìn èmi wá fẹ́ bí i pé àmọ́ wípé ẹ̀yin àti dáàdi wà kan náà nínú industry yẹ ẹ wọnú ara yín gidi gan àmọ́ ó ti pẹ́ ṣé chance wà avenue wà fèrèsé wà pé ah bá ṣe ń wo ìyá ń dágbé bàbá ń yọ wá bóyá kòlábò ìyẹn ẹ̀yin àti Alhaji Wasiu. Ọdẹ́tọ́lá Pasuma. <laughs> nice one nice one nice one nice one. Um, well mm, ọ̀rẹ́ mi ni wọ́n kọ̀ọ̀kan a máa ah kí ló ṣẹlẹ̀ báwo ni ṣàlàfẹ́ àwọn ọmọ nǹkan nǹkan eh, mm, mm, nǹkan kan wà ní ọ̀rọ̀ tèmi o because èmi ò eh, mọ̀ pé èmi ò ṣe never say never wọ́n máa sọ pé never say never tọ́lọ́ bá sọ pé okay kò ṣe yí mọ́lẹ̀ ẹnu ẹ̀ kò ṣe yí mọ́lẹ̀ ẹnu èmi náà ó yá kátú fine kò sí nǹkan tó kò sí nǹkan tó burú nínú ọgbà náà kò sí nǹkan tó burú èso tó bá jẹ́ pé ìwà wa sì lè bára mọ̀ something why not so wọ́n ní never say never. ṣé ẹ ti gbọ́ bó ṣe rí mi ò rí pé mi ò rí possibility yẹn ṣáà o bẹ́ẹ̀ ṣe é wo èmi rí possibility yẹn ẹ̀yin lẹ sọ pé bàbá dágbé ṣé àwọn sọ fẹ́yìn pa àwọn dágbé. wọn ò tí ì mú wọn ò tí ì mú èèyàn kan wá tó wá ju gbogbo wa báyìí. wọn sọ fún mi pé àwọn náà tí ì mú èèyàn kan wá àwọn avenue ṣì wà window ṣì open ilẹ̀kùn ṣì ṣílẹ̀ oníkálukú adé vóòtù fẹ́yàn tiẹ̀ èmi máa dìgbò fẹ́yìn ẹ̀yìn yín ni mo wà bíi ké. relationship kò rí tó kò rí bẹ́ẹ̀ yẹn hmm. kò rí bẹ́ẹ̀ hmm, hmm. kò rí bẹ́ẹ̀ èyí tí mo sọ pé never say never yẹn torí pé àtọ́lọ́hún lóòótọ́ kò sí àmọ́ṣẹ́ ọlọ́run bó ṣe ń ṣiṣẹ́ kò sẹ́ni tó yé but then ah, tó lè mi tó lè èmi ò rí ṣá mi rí vision yẹn pé mm, mm. bóyá o máa work bẹ́ẹ̀. ọ̀n tí gbé wá. ọ̀n gbé wá kò rí bí rírìn àyìn rírìn yẹn bẹ́ẹ̀ yẹn òró ọ̀rẹ́ mi ni wọ́n sọ. Mm. ibi ọ̀rẹ́ ọ̀rẹ́ náà dà ẹ wá ní marry your friend be with your friend stay with your friend friendship eh, togetherness eh. together full everywhere. Eh àmọ́ kó tó di pé mo yọ̀ǹda àti ayọ̀ pátápátá gẹ́gẹ́ bí ìṣe wa àìníṣà eh, láì má ṣe láti dúpẹ́ lọ́wọ́ wọn torí eh, wọ́n ní àdúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú ọ̀pọ̀ ní owó bí tá a wà tí mm. wọn ò wá ta ni mi ìbàgbé wa jẹ́ màá wá máa sọ ẹ̀mẹ̀ẹ̀mẹ̀ wọn tún wá ní ogun má jọ wá kò ní ṣẹlẹ̀ sí wa lábẹ́ ìṣàkóso gbogbo iléeṣẹ́ AK Media láti eh, olùdarí iléeṣẹ́ yìí ẹ̀wọ̀n ni kí a gbé fún yín pé lóòótọ́ ó kéré nínú àsìkò tá a wà yìí àmọ́ kò ní dákẹ́ kò wá sọ̀rọ̀ ká má tún fi stomach infrastructure ká tún fi hà kí ẹnẹ́jì lè pọ̀ sí. kéré ní nǹkan tó ń jẹ́ ń sọ lọ́wọ́ yìí express stomach infrastructure yẹn lọ́gọ́ ló confess. o gbọ́dọ̀ cement. iléeṣẹ́ AK Media ẹ ṣé mo dúpẹ́ thank you very much iléeṣẹ́ yìí kò ní jóná láéláé òkè òkè lè máa máa lọ ọwọ́ yín ò ní wá sílẹ̀ thank you àtàwa náà <laughs> ẹ ṣàdúpẹ́ thank you. ṣé latin school. ẹ̀ẹ́n eh, no. ẹ̀ẹ́n kíkà ọmọ ṣe. mo ti ní rí mo ti ní rí bọ̀ ó wà tedious bákan bákan. ẹ ẹ kò tiẹ̀ láìkí wàhálà. mi ayé tí mo wá ayé tí mo wá yìí ló ṣayé wa ẹ bọ mo ti ṣàwọn wàhálà kan sẹ́yìn mi dẹ̀ so right now bó ṣe lè wá ní o i'm i'm i'm putting something together. wàhálà wàhálà wàhálà wàhálà ìjọ òní sinimá movie yín bọ̀ yóò láyé. ẹ eh, àwọn movies mi tí mo ṣe wọ́n ṣe wọ́n edit wọn lọ́wọ́ wọ́n máa mm. jáde they are not cinema movies àwọn tẹ máa wò lórí ìfọ̀nrin ìfọ̀nrin yẹn náà ni ẹ̀rọ yẹn náà a máa pàdé lórí YouTube àwọn apps but they are lovely movies that you should look at. iṣẹ́ tí ẹ mẹ́nu bà yín yìí sìn kí ni kò mú òkun ẹ̀ gangan yẹn ni pé kí ló máa dálé lórí torí àwọn èèyàn sọ pé kò fẹ́ẹ̀ sí irú story náà tí ò tí ì sì rí a kàn máa ń yí mọ́ ra wọn ni kí ni ká máa retí látọ̀dọ̀ hmm. Ayọ̀ Adésànyà. just like bẹ́ẹ̀ ṣe sọ kò sí story tí ò sì rí story ọkọ àtìyàwó àwọn nǹkan tó máa ń payàn lẹ́rìn-ín àwọn nǹkan téèyàn máa kọ́ ẹ̀kọ́ sí i so òun náà àdí stop láti máa ṣe nítorí pé in fact pé kò sí story tí ò ti sin yẹn náà ìgbésí ayé wa náà ni nǹkan tá a lè relate mọ́ náà ni báyé wa ṣe ń lọ náà ni àìtún máa máa ṣe kí ni a kò máa bá wọn improve on it because lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn kọ́kọ́ àtúnṣẹlẹ̀ wa tó wà á ah, ah. irú yẹn bẹ́ẹ̀ yẹn ẹ̀ tún fi sí pé ok ẹ tún wò báyìí bó tún ṣe rí rè hmm. so bó ṣe wà ni. mélòó la ń retí. méjì méjì ìyàwó ọkọ mi Kini kínní àdẹnìkejì ya kọ́ńtínà ìyàwó ọkọ mi the wife of my husband eh, orogún yín nìyẹn. bákan bákan bákan bákan orogún yín. ẹ bọ ti ìyàwó ọkọ mi. ìyàwó ọkọ mi àá ah, jẹ pé ìyàwó ọkọ yín kó má kọjá yìí o. wọ́n lu wọ́n lu wọ́n lu tiẹ̀ ta wọ́n wọ́n lu àlùkì àlùrún àlùkì. ẹ̀yin ẹyọ lórí ètò yìí mọmọ níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà la dé dúró ẹ eh, fún gbogbo ìgbà tí ẹ ti ń kàn sí wa tí ẹ ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa ẹ ṣeun wa dúpẹ́ gbogbo ẹ̀yin tèmi láti the United States of India America eh, extension of Lagos ẹ̀yin ti London thirty seven state Nigeria, nìyẹn ẹ ti mọ àwa tó ṣòdì náà là kúrò ń bí là á lọ bẹ yẹn <laughs> àjọwà fúnra wa náà ni orúkọ tèmi olùpadà olúwadámilọ́lá ọmọ ọba nìrẹ́.